الحمد لله رب العالمين ولي المتقي رحمن الدنيا والآخرة ورحيمهما والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين نبينا محمد صلى الله عليه وآله وصحبه أجمعين عباد الله السلام عليكم ورحمة الله وبركاته كتابنا عمدة الأحكام من كلام خير الأنام للحافظ الإمام عبد الغني ابن عبد الواحد المقدسي رحمه الله تعالى التسواجه lórí tírà wa Umdatul Ahkam èyí tó ṣe pé òun náà ni a máa ń yẹ̀wò ní òwúrọ̀ tòní lábẹ́ àkòríta wa òun náà ni báàbù as àwọn àlàyé nípa bóòlù àti sáfù gbogbo tó ní ṣe pẹ̀lú sáfù sáfù àsòfò sáfò lè wáyé àfi ìgbà tí jama tó bá ti ju èèyàn kan lọ ìyẹn ni pé fi sọ̀láti aljamaa tó máa ń sọ̀rọ̀ sáfù ó mọ̀ pé a fẹ́ sọ̀rọ̀ nípa irun tó ti lé ní èèyàn kan tó ti lé ní èèyàn kan. Adíṣì tí a fẹ́ kára ọ̀rọ̀ yìí, òun náà ni hadith tí olùmọ̀wá tán fi parí báàbù yìí. Wọ́n ní wàhán Abdullahi ibn Abbas رضي الله تعالى عنهما قال بت عند خالتي ميمونة رضي الله تعالى عنها فقام النبي صلى الله عليه وسلم يصلي من الليل فقمت عن يساره فأخذ برأسي فأقامني عن يمينه حديثي بشلو ناني أبوي أنتو بعديسي واحد òun náà ni sahabiyun jali tó gbajúmọ̀ sábẹ́ tó gbajúmọ̀ yẹn abdullahi ibn abbas radiyallahu ta'ala anhuma òun náà ni sábẹ́ tá a mọ̀ tó jẹ́ ọmọ ọ̀nkù òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam bàbá rẹ̀ tá a mọ̀ sí al-abbas ẹ̀rí. àbúrò ló jẹ́ sí bàbá nàbì. kọ́ọ̀lì ó sọ báyìí bíntu ẹ̀ńdà kọ́ọ̀làtì Maimuna mo sùn ìyẹn ni pé ó ṣàbẹ̀wò sọ́dọ̀ ẹni tó jẹ́ sísà fún màmá rẹ̀ màmá abdullahi ibn abbas àti maimuna ìyàwó òjíṣẹ́ ọlọ́run tẹ̀gbọ́ntàbúrò ni wọ́n ó tiẹ̀ jẹ́ pé wọ́n kì í sọmọ ìyá ṣùgbọ́n ọmọ bàbá kan náà ni wọ́n tẹ̀gbọ́ntàbúrò ni wọ́n wọ́n lọ sùn lọ́dọ̀ ẹni tó jẹ́ sísá màmá rẹ̀ tá a mọ̀ sí alkhala Maimuna yìí òun náà ni ọ̀kan náà àwọn ummahatil mu'minin ọ̀kan náà àwọn ìyá wa tí í ṣe ìyàwó ànábì ni ìyá wa Maimuna Maimunatu bintu al-Harith ibn Hazm ẹ̀rí al-Hilaliyya al-Amiriyya. Al radiyallahu ta'ala anha nínú àwọn ìyàwó ànábì tó jẹ́ ìyàwó amòmìnì òun náà ni ìyàwó Maimuna yìí òun náà sì ni ìyàwó ànábì tó fẹ́ kányìn afẹ́kányìn òjíṣẹ́ ńlá Muhammad ní alayhi salatu wa salam ìyàwó yìí ẹ̀rí wọn kọ́kọ́ lọ́kọ̀ọ̀kan lásìkò jahiliya ẹnìkan bẹ tí orúkọ rẹ̀ ń jẹ́ Mas'ud ibn Amri al-Thaqafi òun náà kọ́kọ́ fẹ́ lásìkò jàìlíyà létà wọ́n padà fẹ́ ẹnìkan Abu Ruhm ibn Abdul Uzza kó tó wá di pé wọ́n wá fẹ́ gbàtí yẹn sáláìsì wọ́n wá fẹ́ òjíṣẹ́ ńlá Muhammad fífẹ́ ìyá wa yìí. ó ṣẹlẹ̀ ní ọdún keje lẹ́yìn gbàtà nàbì ṣe ìjẹ́ra ìyẹn ní gbàtà ṣe umura kan tá ń pè ní umratul qada ọdún umura tá kọ́kọ́ ṣe yàtọ̀ sí ti Hudaybiya tí àwọn ará Mẹ́kà tí wọ́n jẹ́ umura tó tẹ̀lé. bàtà nàbì ṣe umura tán òun náà ni wọ́n so igi ìyàwó yìí níbi tí wọ́n ti so igi ìyàwó yìí ààyè kan bẹ ó súnmọ́ mẹ́kà wọ́n pè ní Sarif ibi tí ti ṣe kọ́dà ibẹ̀ náà ni ààyè tí ń ṣe ọlọ́run ọba tá ti ṣe dènà ẹ̀rí tí ọkọ tí lẹ́tọ̀ọ́ sí àyà. wòmínà làájì ẹni tó tún wá ṣe ní lè mà òun ni pé ìyá wa yìí níbi so ìdí wọn maka ni o kò jìnnà sí maka ọ̀yà bíi ten miles àbí kó súnmọ́ bẹ́ẹ̀ ibẹ̀ náà ni ìyá wa yìí dákẹ́ sí níjọ́ ibi tá a ti so ìdí wọn yìí ibẹ̀ náà náà dákẹ́ sí ibẹ̀ náà náà sin wọ́n maka ó maka gan-an wọ́n pe àyè ìyá wa yìí tí wọ́n jẹ́ sísà fún ìyá ibn Abbas Abdullahi ibn Abbas wa ni àwọn sùn lọ́dọ̀ wọn ìgbà tí ọmọ lọ bẹ àbúrò màmá rẹ̀ wò abẹ́gbọ́n màmá rẹ̀ wò kọ́ wa sùn lọ́dọ̀ wọn eré yóò ṣe nǹkan torí pé kí ni nínú àwọn èèwọ̀ e-, téèyàn ò lè fẹ́ òun náà ni ẹ̀gbọ́n ìyá ẹni àbí àbí àbúrò ìyá ẹni so pápá jùlọ bí ọmọ èké tí dàgbà rẹ́gẹ́dẹ́ ẹ̀rí tó sì wà ní within the range of ṣe mari ó lè lóyún lọ kí mo fẹ́ lọ kẹ́gbọ́n màmá mi mo fẹ́ lọ kábúrò màmá mi tí ó sì sùn bẹ́ẹ̀ ìṣẹ̀jẹ̀ pé ọ̀gọ̀rọ̀ olùmọ̀ ni wọ́n wá opinion wípé. nínú tó gbé e lọ́sùn òun ni láti tájẹ́tì bóòlù ń ṣe ọlọ́run ọba gan ṣe kírun òru ètòjú èyí tí a fẹ́ lò ọ̀sà ni òun sùn lọ́dọ̀ ẹ̀gbọ́n àbúrò màmá òun àkókò jẹ́gbọ́n màmá ẹ̀ èyí tó súnmọ́ ni pé àbúrò màmá rẹ̀ faqama an-nabiyyu sallallahu alayhi wa sallam yusalli min al-layl ọwọ́ wà fortunate láti anábì jíròrò níjọ náà láti yànnà fílà ìyẹn ni pé fanaubatu lè kọ́ lẹ́tì yìí ẹni tó lo oorun jọ náà òun náà ni àbúrò màmá rẹ̀ yìí ọwọ́ àlùtàbí ṣe ọlọ́run ọba dìde tí ìyàn náfìlà lóru ọ̀wà ní fàkúntù à ń yẹ sáàrì òun náà ká lọ sálọ aláìní ẹ̀rí ọmọ yìí ó ní òun wá dúró òun wá kíìpù oṣù ọlọ́run sí apá ọ̀tún òun wá dúró ní apá òsì lẹ́gbẹ̀ẹ́ ànábì fa akhadha bi ra'si ànábì kan fa orí rẹ̀ ní ọfà orí rẹ̀. فأقامني عن يمينه ووفي sí apá ọ̀tún ẹ̀rí pé mọ̀kúsúdù àtẹ̀rẹ̀jàmà olùmọ̀wá ni tí wọ́n fi mú àdìsí wá òun náà ni ọ̀rọ̀ nípa sáfù tó túmọ̀ sí pé tí èèyàn bá fẹ́ to sọ́fù tí èèyàn bá jóyàn méjì lọ gbọ́dọ̀ yẹ kí mọ́mọ́ wà kó wà ní apá òsì kí ẹni tí ó jọyìn imam kó wà ní apá ọ̀tún tí o bá ti ju yàn kan lọ ẹ̀rí èèyàn gbọ́dọ̀ dúró lẹ́yìn imam one one kó jọ yàtọ̀ sóbìnrin o kọkùnrin ló ń fẹ́ máa kọ́pì imam ọ̀fẹ́ dúró gẹ́gẹ́ bí ẹni tí ń kọ́ ṣe imam fi sọ́lá kọ́ wá lọ dúró ní ẹ̀yìn rẹ̀ lóhùn nìkan àbí kó dó ní apá ọ̀tún ẹ̀ kọ́dà ń bẹnu àwọn olùmọ̀ pé lẹ́m tẹ̀nà àkejò àìjàmà ìjàmà kankan kọ́dà ń ṣe wọn kálukú ń dáhùn sí ẹ̀kí ni torí pé kí ni òjíṣẹ́ Muhammad ọmọ Abdullahi ibn Abbas ó fi sí apá ọ̀tún ẹ̀ tí wọ́n ṣe pé ọ̀rọ̀ yìí lọ bẹ́ẹ̀ ni kò fi lẹ̀ ṣùgbọ́n kò lọ bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun ni pé jama ní kíkí níbi ìrún náfìlà tó bá wáyé báyìí kó ṣe nǹkan kan nígbà míì èèyàn lè jí lóru ó lè jọ ma ó lè jẹ́ èèyàn tí èèyàn jọ sùn nílé àbí nǹkan kan kan sì ra jọ yìn jama èèyàn lè kí jama kọ́dà èèyàn pẹ̀lú ara ilé ẹ̀ nígbà míì pápá jùlọ tí ìbá ṣe pé èèyàn sọ ọ́ di lemálema ìpè ọ̀yà ẹja kí sábà ìwé tì yọ ẹ̀ dìde ẹjí gbogbo lé ẹja ṣe èèyàn lè jiyàn fún kìyàmùlẹ̀ ìpè dídé òru ilẹ̀ ti fẹ́ mọ́ o ẹ gbìyànjú ẹ̀yà náà fílà àbí kéèyàn jíra ẹni tọ̀ síru ẹni bẹ́ẹ̀ tó bá decide pé òun fẹ́ báyàn kírun pàápàá jùlọ ọmọ nígbà míì tó bá tètè jí tó sì ṣàlùwàlá tó ti jọ́ ọmọ tó ti wọ́ tẹ̀mù yìí ìyẹn lè irú jama yẹn ó sì jẹ́ kí ni o ó rẹ̀ recognize èyí sọ pé àtúntò ẹ̀kọ́ méke tó nǹkan bá yàn ṣeré tí ń wojú yàn títí ò tiẹ̀ tí gbọ́n ìwọ̀n pé irú jama eléyìí kì í ṣe jama tí ó lálàáfíà ọ̀tọ̀mọ tó ti gbọ́n ó ti wọ ọdún mẹ́jọ mẹ́sàn-án mẹ́wàá ẹ̀rí ó ti lé lọ́mọdún márùn-ún irú jàmọ́ ti bá ń kọ́pì yàn yẹn ó ní àlàáfíà ẹlẹ́kẹta nínú àkíyèsí òun náà ní ẹ̀kọ́ tó jíṣẹ́ ńlá Muhammad aleyhi salatu wa salam ti kọ́ àlùmọ̀ yìí ó jọkùnrin ni ó jọbìnrin ni ọjọ́ mẹ́kẹ́ ni ọjà gbà ni nínú àwọn àkíyèsí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nígbà tó ń ṣẹlá Muhammad alayhi salatu wa salam tó wà nínú àjò ọjọ́ kan ẹ̀rí tí adéfò Jabir olùwárí nígbà tó ń wo sí òun rí kó ọlọ́run ọba ti bẹ̀rẹ̀ kéyàmù bóun ṣe lọ́jọ́ yẹn òun náà wá ṣe bíi abdullahi ibn abbas ṣe ṣe yìí ó ní bóun ṣe jí bẹ̀rẹ̀ wọn lọ dúró lápá òsì rẹ̀ níbi wá fi òun sí apá ọ̀tún ó ní sáré kan náà wá ń rí òun náà dìde ìgbà tí ó jọyìn òun wá dúró lápá òsì tó túmọ̀ sí wípé anábì wà láàrin àwọn méjèèjì ẹnìkan wà lápá ọ̀tún ẹnìkan wà lápá òsì oṣù ọlọ́run wá tì wọ́n sẹ́yìn pé kò sùn káwọn bọ́ sẹ́yìn eléyìí náà yóò jẹ́ ká mọ̀ wípé tíyẹn bá ti pé mẹ́ta báyìí definitely àwọn tí wọ́n ń kọpí yàn wọ́n ṣe kí o wọ́n bọ́ sẹ́yìn ìmáàmù wà ní àárín ṣùgbọ́n tó bá ṣe pé kò sí ààyè bóyá kò sí ààyè lọ́wọ́ ẹ̀yìn bóyá bíi tí ìmáàmù dúró kò ju bíi tí ìmáàmù nìkan tó lè dúró lọ àyè wa ń bẹ lápá ọ̀tún wọ́n lè máa tò lọ ní apá ọ̀tún lẹ́gbẹ̀ẹ́ ìmáàmù àfikún jẹ pé sùfù sáfù ti kún débi wípé kò síbi tí jàmú ò tò sí máa wọ́n lè máa tò sí apá ọ̀tún ìmáàmù àmọ́ ìpìlẹ̀ ni pé ìmáàmù ò síwájú. Si àwọn jàmọ́ wà lẹ́yìn rẹ̀ ni àfi tí ò bá sí ààyè mọ́ ju gbogbo ẹ̀ lọ àwọn ẹ̀kọ́ tí a fẹ́ rí kọ́ níbi hadithi òun náà ni àwọn èyí tí a tọ́ka sí abẹ́olúwa subhanahu wa ta'ala kó má àlékún agbọ́yé wa qiyamul layl ìrun òru anabi sallallahu alayhi wa sallam kì í filẹ̀ rárá òun lọ fà ẹnu àwọn olùmọ́kò wípé ìmọ̀ ìjìlóru ọ̀ràn yẹn ní fún ṣe ọlọ́run ẹ̀rí ọlọ́run kan ṣe ní fúfú yẹ kálí ó mà yìí ẹni tó bá ní àkọlé kan tọ́lọ́wọ́n bá sànú ẹ̀ yóò ní ìpín nínú. ìrun òru pàápàá jùlọ òru gbẹ̀yìn àbẹ̀olúwa kó fi ṣàfihàn ẹnì kọ̀ọ̀kan wa torí pásíkò yìí àsìkò tó lágbára jù tí ẹrú ṣíṣe kí ni o ti súnmọ́ olúwa jù òun náà ní irun òru nínú àwọn àrùn náfìlà òun ló sì lóore jù ní gbogbo náfìlà tí yàn máa ń yàn onírànràn ṣùgbọ́n lọ́dọ̀ tànàbì ìyẹn ni pé ìdájọ́ ẹ̀ ẹ̀yìn tọ́lọ̀ ọba ni wọ́n mìíràn lẹ́ẹ̀lì fatahajjad bihi nafilatan lak asa an yab'athaka rabbuka maqaman mahmuda aya yìí òun náà ni aya tó wá fi rinlẹ̀ wípé qiyamul layl wájibun. على النبي عليه الصلاة والسلام والوافر إليه يبدأ الداني فالنبي عبد الله وما سجكي àwọn orí báyìí kó rọ̀ wá lọ́rùn ìgbésí ayé wa kó wá gbà níjọsìn fún wa wàláhu ta'ala àgà wa a'lam wa sallallahu wa sallama wa baraka ala nabiyyina muhammad wa alihi wa sahbihi ajma'in. اللهم إنا نسألك هدى واجعل عملنا في رضاك اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وارزقنا علما نافعا يا رب العالمين اللهم آت نفوسنا تقواها زكها أنت خير من زكاها أنت وليها ومولاها اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول أو عمل ونعوذ بك من النار وما قرب إليها من قول أو عمل اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل وسلم وبارك على نبينا محمد